ó dàpọ̀ ọ̀n kí ọba bọ̀ ẹ́ kí ọba tán. ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀ hmm. ọmọ ayíkí tí ogun ọmọ ẹ̀ tì rí ogun hmm. kárẹ̀ ò lẹ́yọ̀ọ́ ajé okùn ọ̀ọ̀ni ó táyé sọ bí igbá ọmọláadé ọmọ ìbírọ̀ ọmọ ajọ́ngbọ́dọ̀ ọmọ òsùnmẹ́rù tìkùn ah, hmm. that's ọ̀jájá kejì kábíyèsí.